الحمد لله الحمد لله ولي الموحدين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي أدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó pẹ̀lá rẹ̀ ní ọ̀rẹ́ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo kọlọmọsà ìfàwọ́ náà sínú wọn ọba yìí òun náà lọ́ba tí wọ́n máa ń fún ẹni tó bá wù ní Islam ẹni tọ́lọ́wọ́n bá aláàbá fi mọ̀nà kò sẹ́nìkan tí ó sọnù ẹni tọ́lọ́wọ́n bá sì ti sọnù kò sẹ́nìkan tí ó fi mọ̀nà ọlọ́run ọba aláàtọ́ sàwá lọ́kọ̀ọ̀kan tọ́yọ wá kú ní òkùnkùn tọ́lọ́run fi wá sínú mọ́lẹ̀ ọlọ́run ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àdánwò tí bá àyàn téèyàn fi padà sínú òkùnkùn kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò tí ì rí ìmọ́lẹ̀ súnnà nínú àwọn bàbá wa nínú àwọn ìyá wa nínú àwọn ẹ̀gbọ́n wa àwọn ẹbí wa àwọn afá wa ọlọ́mọsà wọlá àánú ẹ̀ ọlọ́mọsà fi ìmọ́lẹ̀ náà ọlọ́mọsà fi hàn wọ́n tí kọ́lọ́run ṣe gbogbo ọlọ́mọ àlìjẹ́nà kọ́lọ́mọ sí wa lọ́mọ aná ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ Miami ní ìlú Mùsìn ọlọ́run sọlá tí a ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú àgbọ́yẹ̀ ẹ̀sìn wa kálíbà rí ọlọ́run bọ́sìn bọ́lọ́run ṣe fẹ́ kálíbà bọ́lọ́wọ́n bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálíbà wà alìjánà ọlọ́run alìjánà náà kọ́lọ́mọ́ sí ilé wọ̀fẹ́ nìkọ̀kan wa atọ́kùnrin wa tóbìnrin wa kọ́lọ́mọ́ sàṣíwá lórí rẹ̀ mo kí gbogbo alápapọ̀ lọ́kùnrin wa àti lóbìnrin wa mo wá kí gbogbo àwọn àlùfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe gbìyànjú sójú ọ̀nà ọlọ́run àwọn àfà tí wọ́n gbé súnà dání tí wọ́n ń tàmálẹ̀ súnà kọ́lọ́mọ́ sàbà fún láti yọrí ọlá agbára ọlọ́run ọba wa. Ah, àkọlé ọ̀rọ̀ tí wọ́n fún mi òun náà ni àtàwọ̀hídó ó wà láhàlùlù wàhíd ní jẹ̀mí ìlú mashaaki ìgbàgbọ́nú ọlọ́run Allah òun náà ni àbáyọ fún gbogbo òṣòro téèyàn máa nílé ayé kìí sílé ayé nìkan kọ́dà lọ́run náà kò sí àbáyọ fún yàn nínú gbogbo òṣòro téèyàn máa ń kó lọ́run àfikẹ́yàn lọ

gbogbo ẹ̀ tó bá ti dúró tọ́lọ́hún yóò máa jọ́rìí ọlọ́hún ẹni bá ti kẹ̀yìn sọ́lọ́hún tó kọjú sẹ́sùn yóò máa jẹ́rìí ọ̀rẹ́ dání yóò máa jẹ́rìí sùn kò pé mẹ́ta méjì náà àmọ́ àkọ́kọ́ tí mo fẹ́ kákọ́ dì mú jòkó yòó náà ni pé ká lè mọ̀ pé kò sí àbáyọ fún ẹnìkọ̀ọ̀kan wa kò sì sí àṣeyọrí nílé ayé tá a wà yìí bí ìbá jẹ́ pé ká má jẹ́ àárín àwọn àtọ́lọ́wọ́ dàrú ká tó jáde láyé ìgbàgbọ́ òun ni wọ́n pè ní tawhid ìgbàgbọ́ ni wọ́n pè ní al-iman ìgbàgbọ́ òun ni wọ́n pè ní al-fiqhul akbar àgbọ́yé tó tóbi jù pẹ́lẹ́gbẹ́dẹ́ yàn bá ti gbọ́yé gbogbo tó wá lọ́n gbọ́yé ní ẹ̀sìn bansan ẹ̀yọ́ miami nígbà mí wọ́n máa dà pé ní àkídà àkídà yìí ni máa ń bà wọ́n lẹ́rù nílẹ̀ Yorùbá tẹ́bá ti ní àkídà tẹ́bá ti ní tẹ́ra àkídà àyàwó màjá kìíní tẹ̀yìn ó dì sọ́kàn tí ò ní jẹ́ kẹ́yìn ó ṣe gbogbo ọ̀sá àbáláyé ìtẹ̀yìn ó dì sọ́kàn tí tí ó wà mú èèyàn di ọ̀tá gbogbo àwọn olóòṣà àtológùn òun ò lè di sọ́kàn o tọ́jẹ́ pé èèyàn máa wá bọ́lọ́ wọn bá nìkan èèyàn máa bọ́lọ́ nìkan dúró gbogbo tí wọ́n ti wá ń ṣe èèyàn wá ní bá wọn ṣe nǹkan kan máa ń bẹ̀ àkídà àdéhọ́kàn yẹn òun ò fẹ́ kò sì mọ̀ pé ibẹ̀ náà ni solúsàn wà fún gbogbo problem tóhun ṣe kíní tóhun ní ẹ̀yọ́ màá yá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀jẹ̀ àkọ́kọ́ dúpẹ́ Islam ṣẹwárí ìtọ́ ga jù nínú òpó Islam òun náà ni ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah méjèèjì yẹn òpó kan náà lẹ́yìn lọ́wọ́ kan wáyé káwọn mọ̀sálà ẹlẹ́ẹ̀kejì ọwọ́ kan wáyé ta ìzàká ẹlẹ́ẹ̀kẹta wàsọ́wọ́n ramadan ẹlẹ́ẹ̀kẹrin wàhájìlbẹ̀ẹ́ sẹ́ẹ̀rí ìgbọ́lọ́ngbọ́ àti gbàdábìgbọ́ yẹn

àtàwọ̀hídù ẹ̀rí ìgbàgbọ́ ó wà lè ìmánu billahi azza wa jal òun náà ni kéèyàn gba ọlọ́run ọba aláàgbọ́ min wáhada ìwáhídù tawhid ìsọlọ́nlọ́kan ìmú ọlọ́nlọ́kan ìgbọ́ ọlọ́nlọ́kan ni wọ́n pè ní tawhid òun náà ni wọ́n pè ní ìgbàgbọ́ walgayatul uzma òun náà ni ìtọ́gajù nílé ayé li khaliqil khaliq tí ọlọ́run ẹ̀dá ọlọ́run dẹ́ ẹranko ọlọ́run dá omi ọlọ́run dá iná ọlọ́run dá sánmà àti ilẹ̀ àti tó kó sínú ẹ̀ nítorí la ilaha illallah ọlọ́run dá wa náà nítorí ká máa wá nígbàgbọ́ nínú la ilaha illallah ẹ wá rí ilé ayé tá wà yìí ẹnìkọ̀ọ̀kan wa yọ́ ma yọ́ da ẹnìkọ̀ọ̀kan wa ká máa kí ló dé tọ́lọ́run fi kó wa wá sílé ayé ọlọ́run sọ́nà al a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullah ọlọ́run láàpá yín láti ẹ̀ka wá sí kankan lé ayé àbí kẹwàá sí ọlọ́run mukhlisina lahu din kẹ́ẹ̀dẹ̀ sí ọlọ́run ọba nìkan ẹ má sí nǹkan mí mọ́ ìgbà náà lè jẹ́ mukhlisin ònàfáà kẹgbà lánìkan gbọ́ kẹ mọ́gbà nǹkan mí gbọ́ kẹ jẹ́ ònàfáà ọlọ́run láàmọ́lẹ̀ nínú suratu zariyat ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdẹ́yìn àtọ́mọ̀ àlìjànú sílé ayé bí ìbá jẹ́ pé illa liyuwahhidun kan wá mú èmì ọlọ́run ọba lọ́kàn kan sì máa sin èmì ọlọ́run lọ́kàn illa liya'budun ay illa liyuwahhidun wa risalatu kulli al-anbiya gbogbo àwọn ànábì ọlọ́run pátá gbogbo wọn àwọn ṣàráìhùn wọn àwọn òfin wọn àkáàmù ẹ̀sìn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́rí gbogbo wọn pátá wọ́n pàdé níbi shahadat an ilaha illallah kò sí ànábì kan tí ò ní fi ìjọ́lọ́wọ́ba lánìkan rinlẹ̀ ìmọ̀ sinlọ́nìkan ìdúrótọ́ lọ́nìkan ìmọ̀ pe ọlọ́nìkan ìmọ̀ wárànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́nìkan ọlọ́wọ́ba ní walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́wọ́ba ní kò sí àwọn ìjọ kan tá a dà àfi ká gbòdìṣẹ́ dìde kí lára òjíṣẹ́ náà àní ibùdó láha kó sọ fáwọn ará ayé pé ká máa sin ọlọ́wọ́n lánìkan wọ́n jẹ́ tẹ́nibù tọ́gùtù kó sì sọ fún wọn pé kí wọ́n jìnnà sí tọ́gùtù kí náà pẹ̀lú tọ́gùtù jama ibilis gbogbo àwọn anábì ọlọ́run pátá tó bá fẹ́ jíṣẹ́ fáwọn ìjọ wọn kí ni wọ́n kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ la ilaha illallah tawhid kan gbàgbọ́ kan lọ́lọ́run kan wọ́n sì gbà pé kò tí ń jọ́ lọ́run lẹ́yìn Allah lẹ́yìn náà tá bá sì fẹ́ sẹ̀sìn Allah yẹn nìkan nìkan máa sí kíní kí wọ́n máa sìn wọ̀wọ̀ awọ̀lẹ̀ ìbàdá ẹ̀rí tawhid tí wọ́n ní kálẹ̀ ní yìí torí tá ti ní à ní problem mọ́ ẹni tí ò ní tàwídì yóò ní problem láyé mí tó bá wọnú sàárè ọ̀rọ̀ tàwídì wọ́n kọ bá sọ ma rabbuka wa ma dinuka wa ma nabiyuka tàlọ́lọ́wọ́ bá rẹ ọ̀rọ̀ tàwídì wọ́n bá sọ ni wọ́n sìn wọ́n adijọ́ alìkìyàmà bọ́lọ́wọ́ bá aláàbá gbé adìde gbogbo ni ẹni tí ó bá ní tàwídì wọn dépò tí wọ́n wà pé fáàmọ́ mọ́tàkù láti màwá sínú mùmìnì ni wọ́n wọ́n sẹ́wò tẹ́ rí kèfèrí tó dé pé òun ọ̀bátà orí ìdìdọ́run wọ́n kàn ṣe ìkàràrù rẹ̀ ní pẹ́tọ̀ ọya gbogbo àwọn tẹ́ búyọ ọya jẹ́rìí sí kí wọ́n ló ṣe ọ̀tá tọ́wọ́ ti jẹ́rìí sí ńlọ́nà gbére nu òun ò ní jáde mọ́ mbẹ̀ inna alladhina kafaru min ahli alkitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ọlọ́run ulaika hum sharrul bariya ọlọ́run gbogbo àwọn tó bá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam bọ́yánú àwọn ta fún tẹ́lá síwájú àbáwọn tó jẹ́ pé abọ́gibọ̀pẹ̀ ni wọ́n ọlọ́run ní iná já ànámà ni wọ́n rà sí wọn ní jáde ń bẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bá lóhun ní fẹ́ríjì wọn kò sẹ́ni tí ó bẹ̀ wọn tó wọn gbà ma kana lin an yastaghfiru lil mushrikin kan láwọn fẹ́ bẹ̀ mí ọlọ́run kí n fẹ́ ríjì wọn walau kanu uli qurba ìbá jẹ́ bàbá wọn àti ìyá wọn àtẹ́bí wọn àwọn tó súnmọ́ wọn jù náà nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ẹ̀dàkùn tàwíhìdì wa ẹ̀já lọ lè mú dání òun làkọ́kọ́ ẹ̀sìn ìrun kákọ́kọ́ o nígbàtí wọ́n nígbàtí dìbìrì wà bá nẹ́bùwà Muhammad sallam ti ń sọ pé àkùbírí ní anil Islam ṣe àsọ̀lá lọ́kọ́dákọ́ àsìyàmù lọ́kọ́dákọ́ alhaji lọ́kọ́dákọ́ rọ́wọ́ an tashhada Allah ilaha illallah ìgbàgbọ́ nínú Allah òun nìkan ìgbàgbọ́ ọlọ́run ọba nìkan lọ́ba tá a máa ń sìn òun nìkan lọ́lẹ́tọ̀ sí kásìn òun náà ni àkọ́kọ́ ìbáadà ọdún ọdún ọdún mẹ́tàlá ìlànà bí lò ní maka àbí jama ọdún mẹ́wàá wọn ò kírun wọn ò gbààwẹ̀ wọn ò ṣe hajj wọn ò ṣe jihad lọ́dún mẹ́wàá kí ni wọ́n mójú tó jama láàrin ọdún mẹ́wàá yẹn láàá tó ṣe pé àfá àtọ́bá lóun ọ̀dà lè géwúlẹ̀ àbá àfá àtọ́bá ní òun òun fẹ́ máa ṣe wà sí mọ́sálásí òun ni lè máa mú tàwíìdì làkọ́kọ́ sọ́bjẹ̀tì tí ó kọ́kọ́ àwọn jàmá ìwé àkọ́kọ́ tá a kọ̀ fi lọ́lẹ̀ nínú àwọn lẹ́gẹ́ wa táàfi ní máa produce àwọn àbìjà táàfi ní máa produce àwọn àwọn àdàfá ìwé tàwíìdì làkọ́kọ́ sí kíni ìlà àkọ́kọ́ fi lọ́lẹ̀ nítorí pé òun làkọ́kọ́ jọ́sìn

ọdún mẹ́wàá là nábì sẹ́sà láyé tàwé ọdún mẹ́wàá ọdún mẹ́wàá táwọn sàábà bá ti dọ́dà nábì báyìí wọn ní kírun tí ló fi sún wọn láwẹ̀ tí wọ́n ń gbà kí ni wọ́n máa sọ ẹ má bọ látàmá ẹ má bọ òsàmá àwọn òsà wọn nìyẹn mànáta ẹ má dédí ẹ má ẹ má so nǹkan sí di má ẹ má rí nǹkan mọ́lẹ̀ má ẹ má so nǹkan kọ́ má ẹ má sìn gbẹ́rẹ́ má ẹ má falà sára níta ẹ má ṣẹbọ mọ́ ẹ má ní kankan lẹ́mìí yín lẹ́yìn Allah lẹ́yìn ọdún kan ẹ wá ọlọ́run fi wá ní kànáàbí ọwá sókè kọ́ wá gba ìrun wọ̀sáàbà kan tí ó takò ní gbogbo àgbáńlá yìí àfẹ̀yìn tí sùbá ti sálámà al-Isra wal-Miraj al-Isra wal-Miraj gbogbo jami'atu fil fi Misr al-jami'atu al-Arabiyya fil Kuwait al-jami'atu al-Arabiyya fìlà alamu islami kò sí gbogbo ilé kéwú tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń ṣe dìgírì téèyàn ò ní kọ́ al-Isra wal-Miraj ìgbàgbọ́ gbogbo àwọn mùsùlùmí nìyẹn ọmọ ṣẹ́dá ṣẹ́dá fi náàrí ẹni bá yẹsẹ̀ tọ́lọ́wọ̀n gbàgbọ́ mọ́ àṣetáni yẹ ẹlẹ́sẹ̀ náà nígbà ọlọ́run ọkọ̀ àdé ànábì yìí sá ní ẹlẹ́kẹ̀ló sámà ẹlẹ́kẹ̀jì ànábì yìí sámà ẹlẹ́kẹ̀jì níbẹ̀ láàyè háì yóò sì dé nígbẹ̀yìn ayé nígbà wá gbàrún dé irun nígbà wá gbàrún dé látòkè sámà lẹ́yìn náà wọ́n sẹ̀ wá kírun fọ́dún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́ta láì wọ́n á lọ sí Madina ayọ́mayá mi ọlọ́wọ́n bá ní yá ayọ́ lẹ́dínà àmànù ọlọ́wọ́n ní mo pè yín olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ẹ wá gba àwẹ̀ àwẹ̀ dọ̀ràn yàn àmànù ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ kí ni wọ́n kọ́kọ́ ìjọsìn wo ni wọ́n kọ́kọ́ ṣe kántẹ́kùnrin yẹn tawhid ọlọ́wọ́n bá ní kulli ibadiya lẹ́dínà àmànù yuqimus salah ọlọ́run ọba ní ẹ bá mi sọ fún gbogbo àwọn tọ́jú ẹrú mi o kó lè bá yẹ lẹ́dínà ámànù gbogbo àwọn ẹrú mi tí wọ́n ti gbàgbọ́ kọ́ mọ̀ ṣe kíni yòókì mọ̀sálà kí wọ́n mọ̀ kírun kán tó kírun kí ni wọ́n kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ ṣe jama ìgbàgbọ́ làkọ́kọ́ àwọn bàbá wa ń lè yorùbá gan àwọn gan iná àwọn tíra tá a bá kéékèèké wọn ni àwọlùhà tàwíhìdù wà sọlá tọmọsùyà mú bàdàwó zaka gbogbo tó bá náà rọ àwọn bàbá yẹn mọ́jà máa kọ̀ndẹ́mù yọ ìjọ bá kọ̀lẹ́tì kí lámọ́ sí a ma fagilé a máa wá rẹ̀ a máa wá àforíjì fún wọn lérí àṣìṣe wọn a fún wọn ìyítọ́ kí bàbá wọn kankan ìsọkúsọ sọ máa ní gbogbo yẹn ìsọkúsọ ló ń yẹn èyítọ́ ni pé èyítọ́ da ń a àwọn náà ní ìrún làkọ́kọ́ lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan kí ni ìrún lọ́sẹ̀ wá kan àwẹ̀ àti hajj ṣáàtò síhàtì kó lè àmàlì wọ́n ní gbogbo ẹ̀sìn téèyàn bá sìn gbogbo iṣẹ́ ládá téèyàn bá ṣe títà òyìn ìyẹn bá ti bàjẹ́ ọlọ́run ò ní gbà ọlọ́run lídìí sọ fún ànábì ni ó ní wọ́n lọ́kọ́ di owó ṣe ilé ìka ọlọ́run bá ní àti ránṣẹ́ sí ọ aládìbèrè ìlú sí ọ o wà ilẹ̀ lẹ́bí nàmí ń kọ̀bìlíkà Ibrahim ànábì Nuh àwọn ẹnsẹ́ sáwọn náà o kí la fi ránṣẹ́ sí wọn ọlọ́run bá ní làyínà ṣìlákítà ìwọ náà ló tóbi jù láàrin wọn tọ́ ọba ilé iṣẹ́ bọ làyínà ṣìlákítà tọ́ ọba ilé mú ẹbọ mọ́ ìjọsìn rẹ láyà àbàtọ́ na àmàlúkà gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe yóò sì wá bàjẹ́ lẹ́yìn náà nǹkan wà látẹ̀kùn nánà minal khasirina ó tún wá wà nínú bàjẹ́ gbogbo sẹ́rẹ́ ti ṣe ni ó ti bàjẹ́ lẹ́yìn náà ọlọ́run hàn yàn lé màkẹ́yìn tó jáde ilé ayé ń bí gbogbo àwọn olóògùn pátá ẹ̀lẹ́wà ti bọ̀tá wọn gbogbo àwọn ẹlẹ́bọ pátá ẹ̀lẹ́wà ti bọ̀tá wọn gbogbo àwọn olóró ẹ̀lẹ́wà ti bọ̀tá wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn táǹsẹ̀ gbé àwọ ẹ̀lẹ́wà ti bọ̀tá wọn gbogbo àwọn tí wọ́n rí nǹkan mọ́lẹ̀ bóyá ọjà ni àti ṣọ́ọ̀bù ni kọ́ńpìnì ni yí padà máa ń tú gbẹ̀yìn náà ni torí ọlọ́run ọba padà sọ fún ọ nígbẹ̀yìn ayé kóhun lọ́lọ́hun nítorí gbára lẹ́yìn kìí sọlọ́hun ogun tá a fẹ́ jà ńlẹ̀ Yorùbá nu jama kìí ṣogun àdá o kìí ṣogun ọkọ̀ kìí ṣe ogun bán o ogun kí ni jẹ́ ogun ọ̀rọ̀ àti ká máa kọtíra káwọn èèyàn máa ní nǹkan gidi kà lẹ́yìn náà ká máa bá wọn tó lọ nítorí pé ń lọ kálukú ní ti ṣe òun náà ewu kọ̀ọ̀kan ti ń jáde bàbá ti kú bàbá ti kú ìwọ náà padà kú sórí ibi tí wọ́n lọ

ó ti bàjẹ́ a jẹ́ pé ẹni bá ti kú tí ò ní tàwídì kò rí kankan mú dọ́run tàwídì táwa wí yẹn yọmọ ya mi ó wà ìfọ́rádùn láì bí afáàlìhí kàlẹ́kàlẹ́kì wà rísíkì wọ́n tẹ̀dìbìrì wọ́n lè má tàtí wọ́n ẹ̀yà ní tí wọ́n ń pè ní tàwídì ìgbàgbọ́ bóyá tọ́ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé kó mú ọlọ́run ọba nìkan láṣo ipò nìkan ní máa ń dá ṣiṣẹ́ rẹ̀ níjọ́ tó bá ti gbà pé ẹlòmíì náà tún máa ń ṣe iṣẹ́ tọ́lọ́run ọba aláà máa ń dá ṣe àwọn aṣẹ́ tọ́lọ́wọ́n bá lóhùn lòun nìkan máa ń ṣe níjọ́ tó bá gbà pé ẹlòmíì náà tún ṣe ọ̀gbàgbọ́ mọ́ òun náà pè ní rògbòbíyà tàwíìdì rògbòbíyà ọlọ́run nìkan ló dá gbogbo ń táàrí àti ń táàrí níjọ́ tó bá ilé gbà pé kìnnìkan tó ń bẹ tó lè dá tọ́lọ́ ń dá ọ̀gbàgbọ́ mọ́ torí ìmọ̀ ayà rẹ̀ wá fún ọ ibi ọlọ́run ti ń sọ fún ọ pé èmi nìkan náà ní ń dẹ̀dà ayé tún dá àwọn ayé wọn tún dá tó bá gbé ìgbàgbọ́ ìdọ́dọ̀ ọlọ́run ọ̀làwẹ̀ onírun lẹ́yìn náà àrísìkì ta ni máa ń jẹ́ kí owó tẹ̀yàn lọ́wọ́ Tani ni máa ń jẹ́ kí wọ́n máa fowó wáyàn ta ni máa ń fúnyàn ní ilé ta ni ń fúnyàn ní mọ́tò ta ni fúnyàn lásọ ta ni fúnyàn lóúnjẹ ta ni fúnyàn ní gbogbo gan risk Allah nìkan níjọ́ tó bá gbà pé kíní kan tó ń bẹ oye tó lè lò tí owó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ọ <laughs> gbà pé eré kíní kan bẹ tó bá jẹ àbí tó bá mu àbí tó bá wẹ̀ àbí tó bá súnmọ́ra àbí tó bá rí mọ́lẹ̀ àbí tó bá fi kọ́ arísìkí ó dé níbo ti gbà pé kíní kan tó ń bẹ tó tó lè ṣe sábàbí arísìkí fún un yẹn níbo ti gbà pé kíní kan bẹ tó lè ṣe arísìkí fún un yẹn ọlọ́wọ́n bá òun nìkan kí ń jẹ́ razaku mọ́ nìyẹn a jẹ́ pé razaku ti pọ̀ ọlọ́wọ́n ti ń nà láha ó wà razaku dhul quwwatil matin sọmọ pé razaku orúkọ ọlọ́wọ́n bá ní alimomitu nǹkan orúkọ ọlọ́wọ́n bá ní tọ́balẹ̀ nìkan bẹ tó lè jíkù ẹ ṣe mùsùlùmí mọ́ lẹ́yìn ọlọ́wọ́n tọba nígbà àlìmátàǹkọ́ àlìmọ̀mẹ́tù àlìmọ́hì tọba gbà pé nìkan bẹ tó lè pààyàn ọgbà pé bọ́lọ̀wọ̀n bá ti ṣetán gan táwọn ilé ìbá ṣetán onítọ̀wọ́ òkú ó ti gbàgbọ́lọ̀ nìkan ní ń jẹ́ ọba alààyè ọba tí yí èèyàn ọba tí pààyàn tọba ti gbà bẹ́ẹ̀ wípé ẹnìkan lè pààyàn ẹnìkan ó lè yí èèyàn ó ti kú ní mùsùlùm torí iṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀nìkan ní máa ń ṣe é ẹ̀yọ́ miami wọ̀tẹ̀dìbírí ọgbà pé àwọn kan ní agbára tí wọ́n máa fi ń darí ètò ayé tọ́lọ̀hùn sí ní màsí àbí tí wọ́n sọ fọ́lọ̀ pé ọlọ́mọ sinmi àwa fẹ́ sọ lágbájá dolówó afẹ́ sọ tàmàdò dọlọ́mọ yàtọ̀ sí ọlọ́run ètò ìyípadà alẹ́ ayé yìí ẹgbẹ́ tó ní nàmá amúrùhù ìdá àràdà ṣe àní ayẹ̀kú lálàwòkú fàyẹ̀kú ọlọ́run ọba ní àṣẹ àṣẹ àṣẹ rẹ̀ tọ́ba ti fẹ́ ṣe nǹkan kan lé ayé yọkàn pàṣẹ náà ni pé kún fàyàkùn máa jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ o tún wá gbà pé ẹlòmíín náà tún lè sọ pé kún fàyàkùn ọgbàgbọ́ bẹ́ẹ̀ ọwá kú òkú pẹ̀lú imani òkú pẹ̀lú tawhid torí pé iṣẹ́ ọlọ́run ọba òun nìkan ní máa dáṣẹ́ sí ẹ̀ torí pé ọlọ́run wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́run ò sì gbé àṣẹ rẹ̀ fẹ́nìkan kọ́ mọ báwọn pa ọlọ́run ọba ní Allah ọlọ́run ní Allah alladhi khalaqakum Allah bó ti sọ ní ẹ ó ní Allah ọlọ́run bá ní ọlọ́run bá yín Allah alladhi khalaqakum ó nìkan lọ́dá yín o mo ti mẹ́rin wá àbí mẹ́rin wá ń ta ọ̀dọ́ ti lójú tó wọ́n ti jọ dàrú mọ́ àfáà kan ní ọ tẹ̀lé kùrá àwọn oníkó síkí kọ́ ọmọ tẹ̀lé ọlọ́run bá ní thumma rasakakum ọba Allah tí Allah ọba Allah yẹn fún mọ̀rọ̀ zakọkù òun ní fún yín lárísìkí bọ́ọ̀bá ti wá ń jẹ̀gbín bọ́ọ̀bá ti kú iná lọ lẹ́lẹ́wọ́ láníyàn pé ìgbín yẹ yóò jẹ́ kó rówó ẹni tí mú yàn rówó ló ti sọ̀rọ̀ yìí ó ní Allah fún mọ̀rọ̀ zakọkù ọba yìí ní ṣe àrísìkí fún yín o ní tẹ́ bá dì mọ́ ọlọ́run fún yín o kìí ṣe àṣẹ nìkan ló fi bà yín lọ́wọ́ ọwọ́n jẹyẹ ilé wọ́n sọ fún wọn ní kọ wá ń lókè wọn ní kọ wá gbàṣẹ jẹ ẹgbẹ́ tó bá ti jẹ́ tán ọ̀nà òsì lẹ́kọ̀ọ́ ò ní tawhid tó ń bá rọ̀ sàkọkùn ọlọ́run lèmi ní sáré sì kí fún yín o ó dé tó ń bá yomi ìtukùn ọlọ́run bá ní ẹni bá kú ní èmi mọ́pá sọmọ pé nísìnyí iṣẹ́ ọlọ́run ní kápá àyàn àwa ní àìgbàgbọ́ ni ká máa pé ẹnìkan lè ṣeṣẹ́ ọlọ́run níjọ́ tó bá dìgbà pé àìkú ọlọ́run kélé yìí àwọn ayé ni wọ́n pa ó wọ́n ti pa gbogbo òrùn tó kí wọ́n ti parẹ́ òsínú fàlẹ̀ mọ́ àbẹ́ Ramadan tọgbà wọ́n ti parẹ́ ájì rẹ̀ wọ́n ti parẹ́ bọ́bá kú lálẹ́ ẹjọ́ òun lè wọ́n náà torí ọlọ́wọ́n bá ó ní walam yakun lahu sharikun fil mulki ọlọ́wọ́n bá ní inú ìjọ́lá mi ọlá mi tí n bá ń dá àdá tí n bá ń dá ọlọ́wọ́n ní kò sẹ́nìkan tí mo tún wá fún ní agbára kóhun náà tó máa pàṣẹ walam yakun lahu waliyyun minaz-zulm ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tọ́jú ọ̀rẹ́ tẹ́mi ọlọ́wọ́n bá aláàtí wà á dẹni yẹpẹrẹ lọ́dún ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ wípé ibò lọ fẹ́ ọlọ́run lóhun èé fọ̀rọ̀ olóhùn nìkan wakabbirhu takbira ọlọ́run bá ní afẹ́kẹ́ máa gbé mi tó bí wá kìí ṣe aláàgbárò wọlé nù nìkan o èyí tí ó di ọkàn rẹ̀ nílẹ̀ yorùbá Allahu akbar Allahu aláhàkùbá yóò sì bọ́ sẹ́kùlé yọ́mọ̀ lọ lè kí àwọn ayé yọ́mọ̀ lọ lè kí àwọn àjẹ́ yọ́mọ̀ lè kí àwọn oṣó yóò sì tún dé mọ́sálásí Allahu akbar Allahu akbar Allahu akbar àyọ́mọ̀ yá mi nílẹ̀ sí wa ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti ń dàrú àbí ọ̀dàrú jama ní gẹ́ <laughs> àṣàkan ni wọ́n máa ń dá lù kan àwọn náà ń dá lẹ́kọ̀ọ́ pé ó tó gẹ́ ẹjá àwọn èèyàn ó rí ìmọ́lẹ̀ kí wọ́n tó lọ lè pàdé ọlọ́run nígbà àfá ń gúnṣẹ́ táà bá ń so nǹkan márùn táà bá ń so nǹkan mọ́dí táà bá ń ṣègbé awo tí ń ṣègbé ayé ẹ̀wọ́n sọ̀rọ̀ kápẹ́ńtà àti bíríkìlà ó tó gẹ́ gbogbo alápàdé ọlọ́run sẹ́rin tọ́wà ní kòránì òun náà ní kó gbàgbọ́ ọlọ́run fẹ́ mọ̀ yomi ìtukùn ọlọ́run bá ní èmi nìkan mo lè dá yín pa kọ̀sẹ́ tó tó lè pa yín lẹ́yìn mi tí ìbá ti ṣetán ẹ̀ ní kú tó mọ̀ yòó yín kún èmi ọlọ́run náà ní tún jí yín padà èmi ní jí yín ọlọ́run náà lébi ṣúra ká ikú mọ́ yẹ̀fọ́ alùmíńdá alùkùnmí ṣe ọlọ́run bá níṣẹ́ wá nìkan nínú àwọn nǹkan tẹ́ gbàgbọ́ tẹ́ tún gbágbára fún tẹ́ fọkànbalẹ̀ fún nínú àwọn nǹkan tẹ́ ń bọ tẹ́ ń sìn yẹn tó lè ṣe èyí tí mo kà á lẹ̀ ọlọ́run bá ní alimi ṣuraka ṣẹ̀ríkù ṣuraka ṣẹ̀ríkù ni ẹni tẹ́yìn fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ṣuraka ni fúlọ́ra rẹ̀ ọlọ́run ni gbogbo tẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ mi àwọn tẹ́ tò sílé èyí tẹ́ fi kọ́ èyí tẹ́ rì mọ́lẹ̀ àtàwọn èyí tẹ́ máa lọ lè bẹ̀ èyí tẹ́ nílé jòkótì ọlọ́run bá ní gbogbo wọn pátá tí wọ́n lè ṣe kan nínú tí wọ́n kà á lẹ̀ yìí ọlọ́run tí wọ́n lè ṣe kan bẹ̀ tí wọ́n lè dá ọlọ́run ní subhanahu wa ta'ala ọwọ́ àyànra rẹ̀ ọlọ́run bá ní ti tó mímọ́ fọ́lọ́run ọba ọba tó mọ́kù ń bí ká máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wa ta'ala amma yushrikun ọlọ́run kọjá kẹ́ tó ní ẹnìkan tó lè ṣe ní ti ń ṣe kíní ní ti ń ṣe sọ́tò rom ayà fọ́ ti lọ́wà àtàwọ̀hídì ẹ̀yọ́ miami òun náà ni wà sọ́rìfù jẹ́mí ìlìbàdá ti la sharika la wọ́n pè ní tàwọ̀hídì òun náà ni kọjá pé gbogbo ìjọsìn ti tiẹ̀ náà ó ní fún ẹnìkan nínú gbogbo tọ́lọ̀ ń dá àfọlọ́ nìkan èyàn pè ní tawhidul uluhiyya ó ní opposite alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ gbogbo iṣẹ́ bá aláàmà ń ọ gbọ́dọ̀ sọ́dọ̀ yìí nínú àwọn ẹ̀dá aláǹkúrò náà lè lè ṣe o kìí ṣe àti apáyàn ájìyàn nìkan ni o bó tí ń rọ̀ ọlọ́wọ́n bá ní wá tí ń alágbájá ìyàwó tí ń ṣe yẹn àwọn ayé wọ́n sì bàjọ́ rẹ̀ jẹ́ wọ́n rọ̀jò lélẹ́rí wọ́n rọ̀jò tó wí nì wọ́n ti pọ́kọ̀ ẹlẹ́nu islam wọ́n rọ̀jò kò sí nǹkan kan tí ma kò sí nǹkan kan la yataharraku mutaharrikun kò sí nǹkan kan tí ma tí ma move àti pẹ̀lú àṣẹ ọlọ́run bí nǹkan bá jábọ́lẹ̀ ọlọ́run mọ̀ sí àṣẹ rẹ̀ ló sì fi jábọ́lẹ̀ bí nǹkan bá ń lókè àṣẹ ọlọ́run ní fi ń lókè bá a ṣe jòkó lẹ̀ yìí o ti wà nù kádàrà ọlọ́run wípé a jòkó báyìí básìkò bá tó ọlọ́run náà ní kí n tí kọ fún yín yẹn kọ́ máa ṣẹ oníwọ̀npẹ̀ ní kọ̀dọ̀ ọ̀hún àlùkọ́dàrú ní àkọọ́lẹ̀ rẹ̀ kọ̀dọ̀ ọ̀hún ni pé bí mo ṣe kọ́ yẹn kọ́ wá wá sí gbogbo lílọ bíbọ̀ rẹ̀ ètò ayé rẹ̀ ọwọ́ ọlọ́run nìkan a a ah, ní mọ̀ pé solution wà ń bẹ nígbà bá ti mọ̀ pé ọwọ́ ọlọ́run ní gbogbo nǹkan wà tọ́lọ́wà a máa lọ lè dìmú ìgbínlẹ̀ mi máa lọ lè rà lọ́jà wípé ìyìn lówó lọ́wọ́ ẹ dákun ìgbín tọ́lọ̀ ní ká máa jẹ ká máa jẹ ká máa dán wọ́n wá ń jẹ nítorí kó lówó lọ́wọ́ sí ìgbín ló sọwọ́ fún yàn níta fẹ́ parẹ́ ńlẹ̀ Yorùbá nù jàmáà ẹnìkan wọ́n ń Boko Haram ni Boko Haram Boko Haram máa ń pààyàn ni àwa gangan lọ̀tá Boko Haram àwa tá ìdògó lẹ́yìn bọ̀ ọ̀tá Boko Haram gbogbo ẹni bá ń bàjọba jà oyé ọ̀tá súnnà ni gbogbo ẹni tí bá ń pẹ̀mí tí ọ̀sẹ̀ ọ̀tá súnnà ni gbogbo ẹni tí bá ń dá àwọn èèyàn lọ́nà tí ń dún màwúrú màwúrú máwùn èèyàn ọ̀tá súnnà ni gbogbo ẹni tí bá ń dá àṣẹ ìjọba kọjá lábẹ́ ìjọba ọ̀tá súnnà ni bóun alùsùn náà ṣe wá jẹ́ Boko Haram tọ́jẹ́ pé àwa gan fúnra wa oyé ọ̀tá wa nínú àwọn ọ̀tá wa ní boko haram wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dàkùn tó ní tọ́lọ́wọ́ bá wa dára rẹ̀ gbà kúrò lọ́wọ́ gbogbo ẹni tí ó sì ọlọ́nà torí wọ́n nìkan lọ́ọ́ dákú fúnra rẹ̀ ìwọ́n nìkan lọ́ọ́ dá wà ní sàárè rẹ̀ sọ́rọ̀fọ̀lá ìbáda gbogbo ìjọsìn pátá ọlọ́run nìkan láàfún nítorí pé òun nìkan ló dá wa nígbà tó ti kí ní nígbà tó dá wa ẹni tó jẹ́ pé òun ló dá wa òun nìkan náà lágbọ́dọ̀ fún níjọsìn wa látẹ̀júwe sí ṣẹ́jàrú makhluk ṣẹ́jàrú makhluk wa ana makhluk ọlọ́run ló dá èmi alẹ́wọ̀sára ọlọ́run ló dá gi èmi àti gi kí là ń jẹ́ fọ́lọ́run ẹ̀dá tẹ́nì bá wá lọ̀dí igi tí n bá ń béèrè oore lọ́dọ̀ ògì ẹ̀dá ń béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀dá oye ta lọ́yẹ kọ́ gbọ́n ta ló nílà káì ta lọ́lọ́run fún lọ́gbọ́n èèyàn èèyàn dúgi lọ àṣetá ni wọ́n wá sọ fún pé igi ìwọ̀ lọ igi ẹmi igi òsè wọ́n bá fi kọ́ da fún ọ ibẹ̀ lọ́lọ́ ọ da obì síbẹ̀ nínú obì àtiwọ́ wọ́n ní ká máa jẹ obì ní àbí bẹ́ẹ̀ ni bá lè jẹ ọlọ́run dá fún jíjẹ ìwọ́ wá kó obì fún gi àti gi àtòbì oyé ìwọ́dù wọn lọ wọ́n làkọ́ kàdámúná ní adama ọlọ́run ni ọmọ ànábì adama ló ga jù òun la pálé jù ọlọ́run ni ó wà lẹ́sẹ̀ alákọ̀ọ́lẹ́kùn máa fẹ́lẹ́ àdìtẹ̀mí à ọlọ́run ni gbogbo ń tó wà lérí ilẹ̀ pátá mọ́ dáa fẹ́yìn kẹ́yìn ọmọ gbádùn kẹ́mọ gbádùn ẹ̀ kẹ́mọ lò ẹni tọ́lọ̀ ń pọ́nlé ọwọ́ sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní yẹpẹrẹ ó lè ra eré ejò ó ní kíkọ́ ọ̀tá ọmọ sí kíni kọ́ ń eré ejò ta ló gbé dé ọjà ọ̀tá ẹ̀sàpọ̀tà ẹnìkan ló sàpá ìtafẹ́ kákùn ilẹ̀ yorùbá nìyẹn mission wa òun náà ni pé kọ́lọ̀ bá wa paná àdébọ̀ rẹ̀ ká lè pàdé ọlọ́run dáadáa lẹ́yìn náà ẹ má sọ pé kọ́lọ̀ ń bá rẹ bídíà sítánì lè má ẹ má bá sọ pé kọ́lọ̀ bá wa pa bídíà rẹ oṣù wa rẹ̀ ah, lẹ̀ wọ́n lò rẹ̀ nìyẹn yóò tó mọ̀ tó lọ́mọ dàgbà ẹ̀dá yìí àdọ́wà yẹn padà kọ́lọ̀ bá wa pa bídà rẹ̀ kọ́ bá gbé kiri ya kọ́ bá gbé súnà tànàbì ga èmi ọ̀rẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí tí ò ní sàdúrà kọ́lọ̀ gbé súnà tànàbì ga àgbóyè bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sàfẹ́ nìkan kan wa nínú àwọn ìjọsìn tá a máa fún ọlọ́run nìkan òun náà ní asujud eré yìí má fi kanlẹ̀ fún kankan lẹ́yìn ọlọ́ àròkù mọ́mà àròkù fẹ́ nìkan lẹ́yìn ọlọ́ mọ́kò ń kíyàn o yá ayọ̀ lẹ́dínà àmọ́nà ìrìkà òwò sùjúdù ọlọ́run ní ẹrùkú fún mi ọlọ́ ẹsẹ̀ fẹ́ nìkan lẹ́fẹ́ mi ọlọ́ rùkú àti sùjúdù ìbádà méjèèjì ayọ̀fẹ́ nìkan lẹ́yìn ọlọ́ pé àṣà ti wá oníkàfẹ́ nìkan lẹ́ àṣà ọ̀gbọ̀rọ̀ bá ṣàdébẹ̀ inú àwọn àṣà tí ọ̀dá ni ẹrùkú àṣà ti wá mọ́ rùkú fún yà lẹ́yìn ọlọ́ mọ́pọ̀ ń kíyàn àwọn bàbá yẹn wọ́n ní ah, ẹni bá ń fẹ́rí kalẹ̀ fún yà ọ̀tá lọ́ni mọ́lẹ́ni dé rùkú fún yà kọ́

àdá ayẹyẹ kílẹ̀ gan àwọn tìjáni àní ẹ̀yìn kéwú kéwú kéwú lẹ́yìn akéènì ẹ̀kàn kéwú ju jíra ẹ̀kẹ́ tí ní tinú jíra aléwọ̀n ti ní tinú wọ́n ní sí gáàsà ni ọba pẹ̀lú ọlọ́run lé ọkùnrin sí Ibrahim díẹ̀ bọ́ọ̀ bá pẹ̀lú Ibrahim ọlọ́run sọ pé òun mọ̀ rí wọ́n tako odidi àyà tó kílẹ̀ wọ́n sì tako Ibrahim àtẹ̀mí ẹ̀dá náà kí gbogbo àrí ọba yẹn ni wọ́n bú sí Ibrahim ẹ̀dàkùn táà bú sí Ibrahim sí àbáyọ wàhálà kú lọ́rùn sí Ibrahim sí Ibrahim sọ nígbà tó wà láyé pé èmi ní kẹrìmá sí kíni kẹrìmá pẹ̀tẹ́ bá ní sọ̀rọ̀ tààlà máa ń pè tọ́ ó kílẹ̀ àjàmá kílẹ̀ adé torí yáṣẹ́ irú ẹ̀sìn wo ni ẹ ẹbọ ni ẹbọ ẹbọ ẹbọ tí wọ́n ni àdúrà àdébìnrin àdúrà ó wà rí àdúrà ká máa tẹ́wọ́ sí yàn ẹ̀sìn ni ó ọlọ́run wà láyé ṣìrí kí bí ìbádá ti rọ́bì hì àdá ọlọ́run ẹ máa fẹ́ nìkan kalẹ́ sí mi ayọ̀kọ̀ wá ní kílà bí òkílà tó kílà dé tó ń dàrú ọlọ́run bá aláà nìkan òun lọ́ba táwọn wá náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run kan lẹ́yìn náà àdìsábùhù kápẹ́ran kásíkíní kápẹ́ran ẹran pípa ìbáàdà ni o pàṣẹ́lì lérò bíkà wọ́dà lérò bíkà lérò bíkà náà ló kó méjì dání àwọn àfóò náà wùn mẹ́rin àbí pàṣẹ́lì ẹ́ lérò bíkà wọ́n hà pàṣẹ́lì wọ́n hà pàṣẹ́lì wọ́n hà lérò bíkà kírun fọ́lọ́ kọ́ọ̀dẹ̀ pẹ̀ràn fọ́lọ́ ẹ̀nà tá a bá pa sí jọ́sà ẹ̀bọ ni ẹ̀nà tá a bá pa fún ọṣẹ nítorí pé afẹ́kàdìjà náà tó wà ń bẹ̀ kọ́ máa gbé owó wá ẹ̀bọ ni ẹran adìyẹ tá a pa oyé tá a fẹ̀jẹ̀ rẹ̀ tá a rárá ta nítorí pé bá a bá ti mú ẹ̀jẹ̀ rẹ̀ tá bá ti mẹ́jẹ̀ rẹ̀ tá bá ti fi ra ara ìkankan ó ṣẹlẹ̀ oyé ni torí ẹ̀mí yẹn lọ́n lọ́dá bá a bá sì pẹ̀ mí náà kí láàní bísímìlá Allahu akbar pẹ̀lú orúkọ ọlọ́ àmọ́ ìwọ́n ti ẹ̀ ò ṣe bísímìlá ó ṣe gbọ́dọ̀ ṣe bísímìlá torí àlá àkọ́fẹ́ bẹ̀ ń sẹ́ wọ́n fẹ́ bẹ̀ àlá ń sẹ́ àdúrà àdúrà ló ṣe bó ti rísìn láì gan ọkàn sọ lẹ́nu ni kọ̀dẹ́mì rẹ̀ ọbádẹ́mì rẹ̀ àlùkùránì ló ṣe kíni ìlọ́ka nínú àwọn tó jẹ́ ẹbọ òun náà ni kágbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọjáde ò tó padà wálé àwa ní kílódé ọlọ́run gbàgbé kíní yẹn sílẹ̀ láti ilé dé bus stop ta lọ́sọ̀ débẹ̀ láti bus stop wálé ta lọ́sọ̀ dé ah, ah, ah, mùsùlùmí ó sì ń gbèrè mùsùlùmí ọba yẹn lè sọ débi tó lọ àwọn tá a fẹ́ parẹ́ ńlẹ̀ yorùbá nù kí mùsùlùmí kan ńlẹ̀ yorùbá kọ́mọ̀ ní kankan lápò mọ́lẹ́yìn Allah kọ́mọ̀ sí kankan kọ́rùn mọ́lẹ́yìn Allah kọ́mọ̀ sí gbẹ́rẹ́ mọ́lẹ́yìn Allah kọ́mọ̀ jàṣẹjẹ mọ́lẹ́yìn Allah káàfún jálàbí ó retí retí ẹni jọ́ kọ́sọ́mà kó retí retí kọ́mọ̀ lẹ́nìkan pílánì wa nìyẹn káàfún jálàbí náà kó náà wá túbá nígbà tí ọ̀bá rẹ̀ yẹn mọ́ kó lè kọ́sẹ́ fọ́níṣọ́ àbí kó lè kọ́sẹ́ pop àwọn ànábì ọlọ́run ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ àwọn sábà ń ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ àìsíṣẹ́ ní ìpìlẹ̀ wàhálà yìí àìníṣẹ́ ní ọlọ́run tó bá ti jọ jímọ̀ fasáwọ̀ ilá ní kiri láwọ̀ ẹ̀dẹ́ ìlú bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹ̀yìn sàábà tó bá ti pẹ̀rún jọ jímọ̀ ẹ̀kọ́ títà rírà tì ẹlẹ́ ìkírun jímọ̀ ọ̀yìnzàkúrú yẹ ti sọ́lá tó bá ti fi kírun tán fantashiru ẹ̀ tó padà sí ìṣẹ́ yìí fẹ̀yìn nàbí yàrá ìdáwúdà yakulu mìnà amàlì yẹ́dì wọ́n là nàbí ìdáwúdà máa ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ kéde làbúrà ni wọ́n lè fàṣẹ o kí ni wọ́n lè fàṣẹ jama kánà haddada ọmọ jóni a máa ń jórin afẹ́ra dá afẹ́ra ọkọ̀ afẹ́ra géètì bọ́gílárì ànábì ọlọ́run ọlọ́run tó fún tíra ọlọ́run jìbìrì lù sí ó fún ní sàbóòrò tàbá fẹ́ pa ní adẹ́bọrẹ́ àkọ́kọ́ pa ní òsì àkọ́ aná kí ni jama òsì gbogbo ẹbọ kálukú ní ti mà pé ẹbọ ọ̀dà kálukú náà ti dá ẹbọ mà nítorí ó nira láti fẹ́ bọ́ọ̀lẹ̀ ni pé ó ti so máa àájẹ́ àmú lójú ó lè tó bá yẹn kò sẹ́nìkan tó fẹ́ wọná gbogbo ọlọ́lá mọ̀ pẹ́lẹ́bọ̀ wọná abọ̀dìṣà wọná ọlọ́run ló ti sọ bẹ́ẹ̀ iná lẹ́sìn náà káfàrú mínárì kìtàbí wọlé ó náà ń kà wá kù tánà tó wá padà wá kọ́lé tó ra mọ́tò tó ralẹ̀ tó bímọ tó níyàwó tó gbádùn ayé tán ọwá padà lọ lè parí sínú ná kí wọ́n láǹfààní ìgbádùn tó gbọ́n ọdọ̀ ọmọ náà ó tún sáwọn èèyàn di ọmọ náà ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àtàwíìd ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni kọ́jẹ́ pọ́lọ̀ nìkan lá máa bẹ̀rù pàlátàkà fún waka fún ní ọlọ́run lémi nìkan ní ẹ má bẹ̀rù ẹ bẹ̀rù nǹkan mi nǹkan tó mú mi ní ìtẹ́bájú ìgbàgbọ́ òdodo ọyá bá ṣe jògólẹ̀ wọ́n ní ọlọ́run bọ̀ kálukọ́ kan jògólẹ̀ àbí kẹ́ni kọ́kàn sọ sí wa létí pé wọ́n ní eléré àjẹ gbogbo mo ṣe wọ́n lé olódòkó kálukọ́ máa pé eh, èmi ń kálẹ̀ o èmi máa kálẹ̀ kí ló tóbi rí bẹ́ẹ̀ kí ló tóbi rí bẹ́ẹ̀ nígbà tá à nígbàgbọ́ sọlọ tí wọ́n bá ti ń bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan mọ̀ bẹ̀rù rẹ̀ tí wọ́n bá ti ń bẹ̀rù nǹkan mí yàtọ̀ sọlọ́run gbogbo nǹkan mọ̀ dẹ́rù bà ọ́ alùsùnà àyàwó akífá ẹ̀mọ́ tó fa àyà nínú yẹn nígbà tá ní nǹkan mìíràn yàn lọ àwa gbára lé ẹni lọ́jẹ́ pé òun ní máa ń pàṣẹ gbogbo nǹkan ẹbí wá wá balẹ̀ ẹ̀dàkùn èèyàn ọmọ ìyá mi ẹ̀kọ́ ọkọ́ la ó ẹ̀kọ́ òsè kíni jama ẹ̀kọ́ ọkọ́ la ó ọjọ́ ńlọ ó ọjọ́ ńlọ ó ẹlòmíì twenty five years náà jáde láyé tọ́ba wá pé twenty three years àbí twenty four years yọ ọmọ láàárọ̀ láwà ẹ̀ nínú túmọ̀ ayé àárọ̀ lọ́wọ́ ni àbí rọ̀lẹ́ àbálẹ́ wàláhì alẹ́lọ́wà nígbàtẹ́ni kọ̀kan wọ́n kú àmà àyìmọ́jọ́ tó kú lásán yóò dá ọkọ̀ òtìtì jára rẹ̀ gbà lọ́wọ́ àwọn àfún jálàbí àtàwọn àfẹ́ ilẹ́bọ kó o tètè dájú kọ́ lọ́wọ́ bá rẹ̀ Allah nínú àwọn tàwídì wa òun náà ní kọ́jẹ́ pé gbogbo tá ọ̀dọ́ ta láti máa ran kan rẹ̀ jama ọ̀dọ̀ Ọlọ́run eléyìí ni wọ́n níta ń pè ní tàwíìdì òun náà ní kéèyàn ó fi rinlẹ̀ fún ọlọ́run gbogbo orúkọ tọ́lọ́run sọ pé òun jẹ́ tó bá ti rí koran má bá wọn sàá má bá wọn sèé nínú tíra wo ló ti rí sínú koran ló ti rí sunna nabi muhammad tọ́ba wa sọ pé ọmọ rí nínú koran ó rí nínú sunna nígbà nabi lọ́kẹ́lẹ́ lóun fi kalẹ̀ fún wa fi koran àti kíni àtàdísì orúkọ ọlọ́run ọba tọ́wọ́ kó tó sọ́rọ̀ ẹ̀dọ́ lórí bú <laughs> dákùn mọ́sà ìwò koran dáadáa o sọ́wà ń bẹ̀ alkafar alkahar alwahab alrazak alfata sọ́wà ń bẹ̀ ọwà ń bẹ̀ arhamar rahimin arhamar rahimin ó ti tó àbúrò tó ó ti tó àti dáná sọ fún pé ẹ̀ èyí ò tó eléyìn ò lè ṣiṣẹ́ ọlọ́run ní tètè dáhùn lọ́lẹ̀ ìgbà táwọn bàbá ahamsakọkù aláọ̀ yẹ̀sù ọ̀sọ̀fọ́ kan náà àwọn bàbá wọn jọ nígbà mọ́ lọlé ebi máa lọlé bá gbogbo wọn ni gbogbo àfà àtọ́kọ́ wọn kí tí bá ti délé máa tẹ́lá àyẹ̀bá yìí lè jòkó tó ìpè èyí tẹ́ gbàgbọ́ yọ̀dá eléyìí nìkẹ́ gbàgbọ́ mo wá ní orúkọ ọlọ́ ni ẹ máa ka ẹ máa máa ka àwọn orúkọ àṣetáni mà wọ́n ní èwo ló kọ àṣetáni mo ní ahamusa kọkù náà ni aláwọ̀ yẹ̀sù wọ́n ní wọ́n nígbà tí wọ́n náà pè é sí oní aláwọ̀ sí aláwọ̀ ọ̀dà mo ní aláwù kọ ha láàrùn ha láàrùn ha láàm àyìn bàbá ní kìíṣà aláwù wọ́n lọ́tọ́ ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn bàbá tí ń sa ní sàngàn ọmọ tí ń ṣe kí ni ọmọ tí ń ṣe o ti kú olójú ọ̀nà ọlọ́run tó ti kú olójú ọ̀nà nábì àbí pé orúkọ yìí ọba pàdé nínú sunnah òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú sunna asitir kò sínú Quran àmọ́ wà ní sunna asitir yá asitir wọ́lọ́wọ́ ọba ọba tí bòyìn láti rí osturu ni mọ́sẹ̀ basiri mi ọmọ wí lóru wọlá yà sí èrò nítú yá asitiru osturu ni orúkọ lọ́nà yá aṣáfíkọ́ tó wà ní Quran ọlọ́wọ́ bá ní ayà anabisa sallam ní اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك tọ́ba rẹ̀yìn táàrẹ̀ náà lágbà àlàmọ́ǹkà bẹ́ẹ̀ bá ka ohun tó ń dìde pẹ̀lú yọ̀ǹda ọlọ́ anábì náà ṣáfì kò sì sí ṣáfì ní koran àmọ́ wọ́n ti wọ́n náà àdínsì yẹn ọlọ́run bá ní ká tẹ̀lé òun ká sì tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ìròyìn ọlọ́run ọba kọ̀ rẹpẹtẹ a ní fi ròyìn àwọn ẹ̀dá a ní fi jọtọ lọ́n a sì ní sọ pé ọlọ́run ò ní ròyìn yẹn ẹgbọ́ ọlọ́run lóun máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé tó bá di ìdákẹ́ta òru sọ́wọ́ sọ pé bí wọ́n tó sọ̀kalẹ̀ rí pẹ̀tẹ́sì bẹ́ẹ̀ lọ́lọ́ sọ̀kalẹ̀ <laughs> Allahu Akbar kọ́ wá lọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ ó di kèfèrí tọ́ bá ní ọlọ́run sọ̀kalẹ̀ bí ìtàwé èèyàn oyé ó di kèfèrí ọlọ́run lè sàkà mẹ́tìlì yìí ṣe ọwọ́ sẹ́mi olùbàṣẹ ọlọ́run nìkan kan jọ mí o <laughs> bẹ́ẹ̀ ṣe ń ṣe ti ó yàtọ̀ ọlọ́wọ́n bá aláǹsọ̀ kalẹ̀ yẹ̀lí kò bí jẹ̀dá lè hì ń sọ̀ kalẹ̀ pẹ̀lú bóun ṣe mọ̀ táwọn ọmọ ti pa àmọ́ kọ́ wá sọ̀ kalẹ̀ ibi àwọn àṣà ayédà ti fẹ́rí fọ́ àgbọ̀n yẹn àwọn ní ká mọ̀ pọ̀ ọlọ́wọ́n bá sọ̀ kalẹ̀ mọ́ ọlọ́run lóhun lọ́wọ́ yẹ́dù láyé fọ́kọ́ àyèdè àwọn ọlọ́wọ́n lọ́wọ́ ọlọ́wọ́ ni àmọ́wọ́ ti ọjọ́ títí wa ọ̀rọ̀ bá tàn lọ́bátàn èyí ṣe ìṣe náà pè yádùn lédè lárúbáwá tó ọlọ́run lọ́wọ́ àmọ́wọ́ rẹ̀ jọ títí wá ẹni máa ní ọwọ́ padà bí ọwọ́ ọlọ́run ó ti di kèfèrí ó ti kó nu tàwíìdì ó ti kó nu gbàgbọ́ kò ní gbàgbọ́ mọ́ ẹni bá sì ní ọlọ́run lọ́wọ́ òun náà ti di kèfèrí tó ní ti pọ́ ọlọ́run bá nírọ́ ẹni bá ní yẹ́dùn láàyè líkù bí jẹ́lá àlè yìí ọlọ́run lọ́wọ́ àmóhùn nìkan lọ́wọ́ àbọ̀wọ̀ rẹ̀ ṣe kí ni ó ṣe rí ìkọ̀jọ́ ti wá yìí òun ti pàṣẹ níwọ̀n bá sókí ètí wọ́n ń pè ní tàwíìdì nìyẹn tó tàwí ìdìta wá wí kí wá ní báwo ló ṣe jẹ́ solution fáwọn problem wa. Hmm? ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ó tú àṣírí tàwíìdì fún wa nílàlù Kùránì púpọ̀ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ nínú ìtí tàwíìdì fi jẹ́ solution òun náà ni pé tọba ti ní tàwíìdì ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run Allahu waliyul ladhina àmànù ọlọ́run gbogbo àwọn tó bá ti gbàgbọ́ èmi lọ́rẹ́ wọn àwọn lọ́rẹ́ tèmi náà tó bá ti dọ̀rẹ́ ọlọ́run kí ló dá yẹn ó di wòlé ọlọ́run aláìna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́run bá láwọn wòlíì náà làwọn tó ní ìgbàgbọ́ sí mi àwọn wòlíì mi àwọn ọ̀rẹ́ mi tó bá ti jọ́rẹ̀ ọlọ́run problem rẹ ti solve abẹ́ solve ẹ̀yọ́mọ̀ tó bá ti jọ́rẹ̀ ọlọ́run ọba sọ tó ní problem mọ́ <laughs> ò ní pọ́blẹ́mù o àmọ́ sí eléyìn wá nítumọ̀ kọ́lọ́wọ́n bá ò ní dán owó ọlọ́wọ́n bá ní àṣìbà náà sọ ayò tọ̀ràkú ayò yẹ̀kúlù àmàna ní sẹ́mọ̀ lò pé nítorí tẹ́ẹ̀tì gbà wá gbọ́ tẹ́ẹ̀tì dọ̀rẹ́ wa láàní dáyín wò wàlọ́kọ̀tì fatanna lẹ́sìn àmì kọ̀bìlì àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ju èyí lọ tó ti ṣáájú adáwọn wò wàlàyé àlàmánà láwù lẹ́sìn sọ́dakú wàlàyé àlàmánà kazirin ọlọ́wọ́n bá ní afẹ́ mọ̀ àwọn olóòótọ́ àti mẹ́mọ̀ àwọn òpùrọ́ nínú ìgbàgbọ́ ló já dáyín tádọ́wò bá ti dé ọgbà pé ọlọ́run fẹ́ sí kíni ọfẹ́ wò bí ìmánì ọlọ àbí kò ní lọ àdáwò ní máa ń túnú àṣírí ìgbàgbọ́ báàrẹ̀ bá dé àárẹ̀ bá dé èèyàn díẹ̀ ní ó pé wọ́n bá jẹ́ pé ikú lọ́bá kàn mo ṣe tán èèyàn díẹ̀ èyí tí ìfìwà sọ bọ́ ọ tó bá jẹ́ pé ikú lọ́bá kàn mo ṣe kíni mo ṣe tán èèyàn mélòó lórí sọ bẹ́ẹ̀ ní Yorùbá kó o sì wá kú yẹn ó sì wá sàn kọ́ lọ lè sinmi lọ́dọ̀ ọlọ́run dúkọ́ wá lọlé bàbá dáfá àfúnjálàbí lọ tán wá fún ní àwọn ọ̀nà bọ̀rìṣà tẹ́yàn máa fi lálàáfíà ọba wọlọ́run gẹ́gẹ́ bí èyí tó yí àwọn wọ́n ti kò nǹkan mọ́ ẹ́ wọ́n ti da gbogbo papọ̀ wọ́n ti fi díẹ̀ sí olórí wọ́n ti kàn sí ẹlẹ́yìn wọ́n ti kàn rọ́mbàdí wọ́n padà wá kú sílé bàbá jálàbí àbò kú babaláwo àbò sí ṣọ́ọ̀ṣì sọmọ pé ayé rẹ̀ burú nù bó ṣe jáde láyé yẹn gbogbo sẹ́rí rẹ òní bá lọ́rùn wọn o torí pé ẹbọ́ máa ń ṣe kíní láyé náà ṣàlákítà láyé àbátọ̀ náà àmàlò ní tó jẹ́ fura nìyẹn òsì àbí òsì máa ń tààyàn. alákọ̀ọ́kọ́ òun náà ni pé solution fún gbogbo problem òun náà ni kó gbìyànjú bó ṣe dọ̀rẹ́ ọlọ́run ó lè dọ̀rẹ́ ọlọ́run àfi tó bá gba ọlọ́run gbọ́ kí ló gbàgbọ́ òun náà ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti ṣàlàyé ṣáájú ọ̀tọ̀ náà ni pé gbogbo ń tọ́ba lé nínú ìsẹ̀mí rẹ sáàmàjì ìmánì òsèkínni wọ́n jẹ́ ọbọ ọlọ́ni mọ́ni àmìlẹ̀ sọ́ọ̀lẹ̀ ha mi ń dẹ́kàrí àwọn ohun ta owó mọ́mìnà ọlọ́ni gbogbo èèyàn lọ́kùnrin lóbìnrin tí máa ń ṣiṣẹ́ rí tó tún wájú olùgbàgbọ́ òdòdó owó mọ́mìn fàlànà hayyanáwó hayatan tayyiba ọlọ́run bá ní clean owó mọ́mìn tó bá jẹ́ wọ́n sì ń lé lójú oorun bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ dípẹ́ ẹnìkan fún jẹ́ ẹnìkan gbọ́ létí lójú oorun ejò yọ sí ọ ìsẹ̀mí ò ní balance ọlọ́run ní ìsẹ̀mí tó dáa lóòlò tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá là ó oyé wa pé solution fún òsì òsì ọ̀dá o ajá ọlọ́run ní kọ́lọ́ ní kọ̀ọ̀kan wa kí nǹkan há mọ̀yàn kí èèyàn wà tí ó tán kọ́ wà tí ó lò kọ́ jẹ gbèsè ó láàárọ̀ òsì tí wọ́n jẹ òsì tí kò sówó tí ìwọ mọ́tò jáde owó nu fóònù kò sí kankan bẹ̀ mọ́ kò sí tó lè transfer owó nu tíra àwọn ìdíwọ̀n kó sínú tíra àtìwé kò sí kankan bẹ̀ ó sì kọ́lọ̀mọ́ ìtẹ̀ni kọ̀ọ̀kan wa àwọn ọlọ́wọ́ bá aláàtọ́ sọ fún wa pé wà náàkìsí mìnà làmúwà òun ọmọ dán yíwò láwọn àsìkò kan kò ní sówó lọ́wọ́ yín ọlọ́run ní máa máa yàyín lólòsì ń gbà ó lówó gan ọwọ́ rẹ̀ òsì ní tó níbi tọ́wà ọgbọ́n ó lówó àwọn yóò sì ha mọ́wọ́ òní fún tó lọ́lọ́wọ́ bá fẹ́ hàn ọlọ́ láti dàrú nípa ọ̀rọ̀ jíjẹ múmu nípa ọ̀rọ̀ arísìkí ìmánì náà làkọ́kọ́ tàwídì làkọ́kọ́ tọ́lọ́mọ fi ń sínà àwọn ọjọ́ núwà alẹ́ sọ́látù ọ̀sàlám àwọn ọjọ́ anábì núwà alẹ́ sọ́látù ọ̀sàlám kí ni wọ́n ń ṣe ṣe bá àwọn ni wọ́n ń bọ àwọn awádùn yàgútù èṣù sì sọ wọ́n di òòṣà èṣù sọ wọ́n di kíni òrìṣà àwọn ni wọ́n wá ń pè kán ra wọn lọ́wọ́ wọ́n tún wá mọ èrè lórúkọ wọn látara ìṣẹ́tàn àwọn ní sí kíni àwọn ní sí wọn ọlọ́run wá sọ fún wọn nábì níwà alẹ́sà sọ̀tà ibi kọ́ sọ fún wọn pé fàkúlì tó spẹ́kìsìrò rabbakum innahu kana gàfàrà anábì níwò ní mo sọ fún wọn yí pé kí wọ́n wá foríjì ká má bọ̀rìṣà mọ́ kí wọ́n má sọ ògùn mọ́ kí wọ́n má gbàǹkan mí gbọ́ mọ́ yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ọba ní ó sọ fún wọn bẹ́ẹ̀ innahu kana gafara ọlọ́wọ́ba lọ́ba aláforíjì o ọlọ́wọ́ba ní anábìnú wọ sọ fún wọn anábìnú ti sọ fún wọn lóòótọ́ ipẹ́ wá foríjì o ọlọ́wọ́ foríjì lẹ́yìn tọ́wọ́ foríjì yìí tán yursilis samaa alaykum midrara yóò wá máa rọ̀jò fún yín látòkè wa yumdidukum bi amwal yóò wá fún yín wa banin yóò wá fún yín láwọn ọmọ dáadáa wa ja'alakum jannatin gbogbo àwọn oko yín yọ́ ma mú irúgbìn tó jáde ọjá lẹ́kùn ọ̀nà àwọn odò yọ́ ma sàn ẹ ma sẹ̀mí tó ọlọ́run dárúkọ owó ọlọ́run dárúkọ ọmọ ọlọ́run dárúkọ oko oko oko yẹn òun ni kọ́mpìnì tí wọ́n ti ń ta nǹkan tí wọ́n ti ra nǹkan tí wọ́n ti ń jẹun ọlọ́run dárúkọ owó ọmọ ọmọ dáadáa ọlọ́run oko ọlọ́run dárúkọ omi sẹ́rí gbogbo àwọn tá a wúyà gbogbo ẹ̀ ọlọ́run ànábì Nuhu tẹ́ bá ti túbá tẹ́ ẹ̀ bọ̀rìṣà mọ́ tẹ́ ẹ̀ gbà láàgbọ́ ẹ máa rówó rọrùn ẹ máa bí máa rọrùn oko yín ọmọ mú tọ́da jáde ẹ sì máa rómi ní rọrùn kí ni ìdàkejì rẹ̀ jàmá bẹ́ẹ̀ ọ̀bá níta orí ìdíjọ́ ọ̀gbọ́lọ́ngbọ́ tí ń lọ́dọ̀ àwọn bàbá abòrìṣà àfún jálàbí tó ní kọ́ máa ìwọ̀ ìlágbó kan oṣù ilé ìlágbó kan ọ̀sán tí ọ̀gbà láàgbọ́pà láàní máa ń sínà fún yàn ẹni bá dòkó sí di ìbọ̀rìṣà kí ni ọlọ́run lóhun ó ṣe fún gẹ́gẹ́ bí ayàtàkà yìí

wọ̀nyí dẹ̀wò kàfà inú samawati wal ard gbogbo tó wà nínú sámà pátá nínú kẹ gbogbo tí ń bẹ nínú ilẹ̀ pátá nínú kẹ gbogbo tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tó ń nájú náà kó yẹn kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ jama ọwọ́ àlá tọba ti wá ń sàlẹ̀ àdọ̀rẹ́ rẹ gbogbo tó wà nílé ayé ìwọ gbogbo ẹ̀ <laughs> ẹni rí lẹ́yìn ìgbà tó ti gbàgbọ́ lọ́wọ́ ba lọ́rẹ́ rẹ̀ tí wọ́n náà ti tún kọ̀kọ̀ rẹ̀ sí ó sì tún gbangba rẹ̀ sí ó jàǹbá ara rẹ̀ níwájú ọlọ́run bó ti gbọ́lọ́run gbọ́ níta dá sí rí ọ yìí bẹ́ẹ̀ náà lọ gbàgbọ́ nínú yàrá ó ní kílẹ̀ dẹ́rù wa ń bọ̀ ọkọ̀ àfẹ́fọ́ rẹ̀ ni pé kó fún ọ ní nǹkan báyìí yóò sì fi lé ọ lọ́wọ́ ẹni bá jọ̀rẹ̀ Buhari lé ọ̀rọ̀ rẹ̀ onímọ̀ yanjú wálé láì màsálùlé àlà sọ̀rọ̀ onímọ̀ yanjú ẹni bá jẹ́ ọ̀rẹ́ pírẹsidẹ́ntì ọ̀rọ̀ ọba kan dábùjá pé òun ọmọ jòkó nórùn ọwá sọ ọlọ́run dọ̀tá rẹ̀ ọmọ tó fi dọ̀tá ọlọ́run ìgbín tó gbé wálé yẹn náà ni adìrà náà yẹn náà ló fi dọ̀tá ọlọ́run pẹ́pẹ́yẹ yẹn náà ló fi dọ̀tá ọlọ́run ewé àti gbò tó ń gún ta ní sógun bá ah, ní kìí sógun bá sógun náà oníkèsè náà ogun onírọ̀rùn onírọ̀ ah, oníbẹ̀yìn bá jẹ báwọn ipa ọ̀tá ọ̀tún àgbo ni wọ́n ní ká máa fi wékì wọ́n ní ká máa jẹ́ ká máa fi àgbo egbò fún àrùn àrùn tọ́bọ̀ wà lára anábì ní tàdáwà o ìbádàlà anábì ẹ máa ṣoògùn wòsàn o anábì ẹ máa ṣe dàwà ẹ máa lóògùn wòsàn fàyín náà láàlá mẹ́rin dáadáa ọlọ́run fi àrùn kankalẹ̀ ilà wọ́ta aláwòṣìfà àbíkọ́dé pọ́lọ́wọ́n bá aláàdá ìwòsàn rẹ̀ sí nínú rahman ọlọ́run rahmaniya ọlọ́run òun ni pé kò sáàrùn kan tọ́lọ́run gbé sílé ayé tọ́lọ́run ò fi ìwòsàn rẹ̀ sílé ayé tẹ́ẹ̀bá ti mọ̀ lẹ́ẹ̀tí mọ̀ tẹ́ẹ̀bá ti rí lẹ́ẹ̀tí rí tẹ́ẹ̀bá ti discover lẹ́ẹ̀tí discover ẹ̀ nínú àánú ọlọ́run ànábì ni ọlọ́run ní gbé àrùn kankan lè lé ayé àti kó fi ìwòsàn rẹ̀ síbẹ̀ lásìkò wá tó yẹwà ní káwọn medical doctor àwọn scientists kí wọ́n dictate ó ti wà wọ́n jọ wá ni àrùn tọ́wọ́ láti sámọ̀ òun àti ìwòsàn wọ́n jọ wá oògùn àrùn dáa àbọ̀gbọ̀ wọn tọ́wọ́ ti ní í ṣe pẹ̀lú oògùn owó ẹni máa ń ṣe bọ́bá ti kú ilé ìwọ̀nà ọlọ́run ní tọ́wọ́ ti ní í ṣe pẹ̀lú oògùn sọ kíkọ ayọ́mọ́kami bẹ́ẹ̀ bá ti ń ṣe ilé ìwọ̀n náà lọ́nà ànábì ò lo pàrórí ànábì ò lo oúnjẹ rí ànábì ò jẹ àṣẹjẹ rí ànábì sàṣálà ọ̀la eburú kí lànà bí maníká ṣe kúl ẹ̀ máa kà kúl kọ́dà ànábì ọ̀hàn tó àbí wọ́gbọ́n wàhálà orin ni wàhálà ànábì àbí wàhálà onígi ọwọ́ ń gbé wàhálà káàkiri wàhálà ń gbé wàhálà wàhálà lókèrè wàhálà wàhálà ni nígbà ọmọ pé tọ́ bá padà hàn tán ọ̀pá rẹ̀ kí lọ wá hàn fún tọ́ọ̀fẹ̀ kan kúkú dáta dáwà sómi kó sì mú ẹ̀yọ́ màá yá mi nínú ìsìn wa nínú àwọn solúsàn fún ìṣẹ́gun ọ̀tá òun náà ni kéèyàn ó ní ìgbàgbọ́ sí ọlọ́run tó tó bá ti gbọ́ ọlọ́run bá gbọ́ láì sí ìka kòkòrò sí yù ọlọ́run sì máa dáàbò bọ́ tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ láì sí ìka fálákà àti nurse ọlọ́run sì máa dáàbò bọ́ tó bá tó wá ka kò sí tó tó wá ka fálákà àti nurse ìdáàbò bọ́ náà yóò tó wá nípa ọlọ́run inna Allaha yudafi'u anil a amanu ọlọ́run gbogbo àwọn tó bá ti gbà mí gbọ́ ọlọ́run bá ní káwọn ọmọ ma ronú ọ̀tá mọ́ Ebe ọlọ́run ti ń bá wọn ṣẹ́gun ìgbàgbọ́ yẹn náà ni ó jẹ́ kí n máa kí n máa fún un ẹni bá ti ní tàwíìdì kọ́ka káàrù rẹ̀ láàárọ̀ kọ́ka ń rọ̀lẹ́ ó sì máa bá yẹ lọ ọkàkà kùrù sí ìkó tó sùn lálẹ́ ọfàtẹ́gùn sọwọ́ ọkà kólà láwọ fálákì náà ó fi ra ibi ọba ká lára rẹ lọ́wọ́ sùn lọ́n tiẹ̀ fálìjànú kan bá wá dẹ́rùbọ̀ lójú oorun tó jí báyìí a'udhu billahi minash shaitanir rajim pẹ́ ó sílẹ̀ mẹ́ta ayé ti burú yóò fò lọ ni torí pé bó ṣe káyẹn ìgbàgbọ́ tó fi káyẹn ìgbàgbọ́ yìí náà ni àwọn èèyàn ṣàdúrà lẹ́yìn Yorùbá àmọ́ tọ́wọ́ jẹ́ pé bí wọ́n ṣe ń ṣàdúrà sí bẹ́ẹ̀ náà wọ́n nígbàgbọ́ sí ni àdúrà bá ti gbàjú báyìí lọ à ń sàdúrà gan fa ọ̀kan ní lọ́nà bìkan kí n má darúkọ rẹ̀ ó láwọn ń sàdúrà di maka lọ mo ní ó da bẹ́ẹ̀ àmọ́ àdúrà àwọn ara maka gbàjú àdúrà ti yín lọ wọ́n tan náfẹ́ yìí láàárọ̀ wọ́n parọ́ lẹ̀ wọ́n parọ́ lẹ̀ táàpù gba fáìfù gba wájú àpòsì àti sàdúà ẹ̀yọ́mọ̀yá nígbàtí ò sí imán ẹ̀yọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn solution fún problem ta bá níṣòro ọ̀tá òun náà ní ká lè nígbàgbọ́ ẹ̀yọ́mọ̀yá mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀rí tọ́rọ̀ bá ń dàrú tọ́rọ̀ bá ń ṣe kíni tọ́rọ̀ bá ń dàrú yìí tó bó ti wọ́n gbọ́ yunifásitì méjì ui àti ẹ̀lásù ọmọ ìtọ́ lọ ó gbé rákà méjì nàró ó ní lọ́dọ̀ babaláwo ó nígbà babaláwo gbọ́ bọ́bá ìgbà gbọ́ ayé ti burú ó nígbà bá gbọ́ bọ́bá ìgbà gbọ́ ó ti ṣìnà ó ṣe rákà méjì ni rákà méjì tó wá ṣe yẹn jama ọba parí ẹwà tẹ́wọ́ ọlọ́run ọba ráìsì ẹwà wọ́lọ́mọ yìí tọ́dá o àfá Ibrahim àti àfá Isaac wọn làwọn fẹ́ fẹ́ mi èmi wàá mọ̀ yìí tọ́dá ń bẹ́ àmọ̀ yìí jọ́ máa lù wá àmọ̀ yìí jọ́ tọ́jú wa

ọ̀daràn ni tọ́bájẹ́lú ẹ̀sìn wọ́n mọ̀ sàwọn sẹ́wọ̀n ni wọ́n mọ̀ sàwọn lọ́kọ̀ kan láàrọ̀ jímà wọ́n kọ wọn lé sẹ́wọ̀n wọ́n nìkan túbá wọ́n bá túbá wọ́n jẹ wọ́n yà sílẹ̀ kẹ́nìkan mọ́ fún òun wúṣẹ́ ìsáàbì òun wú tẹ̀sùbà ìwọ́n mọ iye irun tó wà lérí ẹ̀ sọ́ọ̀ mọ iye tó wà lérí ẹ̀ alájà nǹkan lẹ̀kùn ń béèrè pé ta ló lójú ọ̀nà alájà wa wọlé tán ọwọ́ sọ̀njọ́ sẹ̀lẹ̀ ní ọdún mẹ́ta fàlájà alájà sí wà lójú ọ̀nà sí ń pẹ́ta lọ́wọ́ mẹ́ alájà ni ẹ̀yìn lẹ wọ́n ti bí àlejò <laughs> lè ṣe ọ̀dára ọ̀dára gbogbo ta fẹ́ kó kú ń lẹ́nu ah nǹkan ti dé jama nǹkan ti dé gbùdùgbé ti já tọ́lọmọjọ já láwà lérí ni bí Yorùbá ṣe táwọ́bà nílẹ̀ Yorùbá táàfọ́ ọba ṣe táwọ́bà kó lè tó àrin wọn àtọ́lọ́n ṣe tó dúró kó wọn mọ̀ sọ àwọn èèyàn nù òun mọ̀ fọ àwọn èèyàn òun mọ̀ fọ wọn sí ojú ọ̀nà kan gbà wọná wọ́n mọ̀dé sírú ìmọ̀lẹ̀ ti tàn àwọn èèyàn ti gbẹ́sìn yé dáadáa ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá Ọlọ́run ti ráwọn àǹfà ńláńláńlá gbangbangba wọ́n kéwú kèé sàwọn oníwèé nìkan o wọ́n kéwú wọ́n tún kàwé lárúbáwá tọ́jú ọ̀kùnlùlù <laughs> tí wọ́n mọ̀ tún mọ̀ tíra níjọ wọn ni eh, àwọn onísúnà eh, àwọn mss ẹ̀yìn eh, anẹ́sà sálá nísìn ànàbíyù sallallahu alayhi wa sallama النبي صلى الله عليه وسلم àti sí àti tọ́ yóò dùn lọ́tọ̀ọ̀tọ̀ ni tí ò ní dàpọ̀ àwọn àti wádìí pé ń bí ọ̀rọ̀ dé yìí àà àfikáwọn ojú ti kó yàwọn pípò yìí ọ̀kan wá ń sọ lọ́rin wọ́n ní gbogbo èèyàn àfáà súnà ilẹ̀ Yorùbá Boko Haram ni wọ́n ní Boko Haram búùkù bóòwì mí kàwé mo ní skul lóyìn bá jẹ́ mẹ́mbà Boko Haram sí yóò dá skul lẹ́ ilẹ̀ <laughs> dá skul àti primary kọ́ndìrì àní kọ́lẹ́jì àbí àní madrasa ọ̀rọ̀ ti dàrú ni ẹni tó sì pèyàn ní boko haram tí wọ́n bá gba mú tó bá dọ́dọ̀ àwọn dss tí wọ́n bá ní kó púrùfù boko haram tí ò bá rí nǹkan sọ ah ìjọba jẹyìn àfá ah àánú mi sáà sáfà yẹn ni láti jẹ tàtà ti fún níwè àánú mi ṣe ah ah ah ah nítorí wíjáde lẹ́nu yẹn fẹ́ dẹ́ òkúnlé nìyẹn ìjọba wa sọ fún pé wait your proof àwọn tọ́fẹ́ líǹkì wọn mọ́bùkọ haram yìí kí ni àwọn evidence tó gbára lé wọ́n ní ẹ̀yìn wọ́n kàn jọra wọn náà ní àà àà yóò gbàgbé pé òun kéwúrí tọ́lọ̀ mọ́ta bá fi mọ̀nà àtàwọn yóò ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà ìbànújẹ́ máa ń bá àyàn sẹ́nìkan bẹ tí ò ní rẹ́rìn lójúmọ́ sẹ́nìkan bẹ tí ò ní banújẹ́ kò sí ọ̀rọ̀ ogun ẹ̀sìn kọ́dà ọ̀rọ̀ àdúrà rẹ̀ sí ibi ọlọ́mọdé inú mi ọba jẹ ọlọ́mọdé sunkún ọkàn sọ fọ́lọ́ ọlọ́mọdé kún ọpọ̀ sí ká mọ́ sọ dódó fúnra ọmọdé wọn ọkàn sọ fọ́lọ́ ọlọ́mọdé kún ọpọ̀ kọ́lọ̀ jẹ́ ní ọpọ̀ ju ẹkún lọ́tá tí bànújẹ́ bá dé tàwí jẹ ọlọ́run fi làá ànábì Yunus alẹ́ sọlá tó sọlá nígbà tí wọ́n ju sínú ẹja tẹ́ja gbẹ́ja mi ẹja lọ sàlẹ̀ nínú kíni nínú òkùnkùn nínú mi onífanáadáa fi zulumati ọwá képe ọlọ́run nínú òkùn kò pé àjẹ́bẹ̀ ní ògbóso fanáda fi zulumati anlá ilá anta ó ní kò sí ọba tá a máa ń sìn tó sì lẹ́tọ̀ sí sísìn lẹ́yìn wọn ọlọ́run subhanaka títóbi wọn ọlọ́run mímọ́ fún wọn ọlọ́run inni kuntu mina zalimin alábòsí lèmi o aláwọ̀ dá lóhùn wọn àjẹ iná ọlọ́run gbogbo àwọn tó bá gbà wá gbọ́ náà tí èsè yúnúfà náà àwọn tó bá tún gbà wá gbọ́ táyé parẹ́ bá a sì la yúnúfà kó ònú bànújẹ́ ìlà làwọn náà kú ọ ọwá ní tawhid kí ni ànábì yúnúfù pé la ilaha illa anta èyí ti pẹ́ inú nìkan lòun fi pé ìtọ́ wà lọ́kàn rẹ̀ náà lọ́sọ jáde yẹn sórí wọ́n tí wọ́n gbọ́ lọ́n gbọ́ tóun ṣe la tí ń bá wà nínú ìbànújẹ́ tó ní agbá púpọ̀ ọlọ́run aláwò promise nìkan wípé wọn ò níbi kan tó bá ń tẹnumọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka lóòrù lọ́sàn ọlọ́ ń bọ̀ ojòkólẹ̀ òdìdé ìbànújẹ́ yóò sì máa lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìbànújẹ́ máa fọyàn lójú o ìbànújẹ́ máa ń létí o ìmọ̀ sọ̀yàn di rọpárọsẹ̀ tẹ́yìn ó jòkó lẹ́tọ́ ọmọ ronú tí ó sì ní stroke láìláì ilá ń tà nìkan mójútó ìgbàgbọ́ rẹ̀ yóò mú ìbànújẹ́ rẹ̀ lọ lẹ́yìn náà tí ẹ̀rú bá ń bọ̀ ọ́ ọlọ́run bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ọlọ́run ní gbogbo àwọn tó bá gbàgbọ́ tí wọn ò fi àbòsí kún ìgbàgbọ́ wọn ulaika lahumul amn ọlọ́run bá ní ọkàn wọn balẹ̀ ọbẹ̀ lọ́hùn ni ọlọ́run wọlá pé ìgbà nǹkan mí gbọ́ yàtọ̀ sí wọ́n lọ wọ́n ní wá síngbẹ́rẹ́ mo ní ìsín wọ́n ní wá tẹfá mo ní ìtẹ̀ wọ́n ní wá dáfá mo ní ìdà wọ́n ní wá lọ́sẹ̀ mo ní lò wọ́n ní wá jáde jẹ mo ní jẹ wọ́n ní wá so nǹkan mọ́jì mo ní so ọlọ́run mo fi gbàgbọ́ mi mo fi bẹ̀wọ̀ ọlọ́run nǹkan báyìí mọ́sà ṣe fún mi. èyí mo fi bẹ̀ lọ́wọ́ ọba àtàwásílù bil iman ọlọ́run sì ṣe fún yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tẹ́yìn bá wà nínú ọlọ́run ọba àlá tá a bá wà ní ìlú ìlú sẹ́mà pé bá ṣe wà ń lu eréṣiṣi ni wa wọ́n lè ní ṣíríìtì wa o àwọn olè pọ̀ ń o àwọn lè wá o afẹ́ ṣe nǹkan kan síbẹ̀ nígbà mi wọ́n ní àwátáwà lọ́jà ọjà ọ̀yá dáadáa afẹ́ ṣe ètùtù nígbà mi bọ́yá àwọn èèyàn ń kú nílùú wọn ní afẹ́ ṣe ìrúbọ gbogbo tí wọ́n bá ń ṣe má bá wọn ṣe kíní má bá wọn ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀gbọ́ ibi wọn ti gbégun sí bá láti àwọn kíni àwọn àlìjànú ni kí lọ wọn bẹ tẹ̀tẹ̀lẹ̀ ilé tí wọn ti sùn kan mọ́bẹ̀ àlìjànú bá wọn gbé bẹ̀ àbẹ́yìn orí ńgbà ń jẹun táwọn bàbá wa tí wọ́n máa ń fi ìgbálẹ̀ mólè wọ́n ti wíwigún ìsínú ìgbálẹ̀ yẹn wọ́n sì fi kọ́ bólè bá dé góòlù lọ́wọ́ mú aṣọ lọ́wọ́ kó kí ní ó rèé jàmọ́ sígbàlẹ̀ lọ́wọ́ mú àtọ́bá ń gbàlẹ̀ tán kí ní ọmọ ṣe ẹ̀ẹ́dọ̀ ìdákòyà bàbá ìkankan ti kó sílá ẹwà ní òsàlù jànú ní ogun tọ́lọ́wọ́n fi ní wàlá yóò fẹ́lẹ́ òsàìrò ẹ̀ẹ́sọ̀ àtà ọlọ́run ní gbogbo àwọn dámásó ogun ní sórí rẹ̀ ọlọ́run ti ṣépè ìdánwò nù kọ́ra nítorí pé àkùrìsí ìlọ ẹ̀kan fi sọ́lé kí ni wọ́n fi sọ́lé jàmá àlìjànú wọ́n wá fi sínú ìgbálẹ̀ tẹ́mbàrí nǹkan mọ́bí dáníkẹ́dẹ́ ọmọ ọ̀fẹ́ tọ́wà London tí wọ́n pè padà ń sì tọ́lọ́n sì ní ọ̀sẹ̀ dédé kádà ara ọlọ́run tó ń tọ̀ ní ẹ̀pẹ̀mí padà irin fọ́mi lọ́wọ́ ní tí wọ́n rí ìmọ́lẹ̀ òkú mẹ́ o àmọ́ àmọ́ fún ìkankan ti dé London ọwọ́ ní òsì àlìjànú lára ogun àwọn àbá ológun ti mọ̀ pé àṣírí àwọn ti tú àìsí ń ṣàlàyé bóògùn ṣe jẹ́ ogun náà wọ́n sì fi ń jẹun wọn ò sì lọ́nà mí àbọ̀nà ogun ó náà wọ́n fi máa wọn lówó mọ́lẹ̀ wọ́n fi jẹjẹkújẹ nílé àfà ó ní ọjọ́kó panu alájà ní di one million òun bí ọ̀dà sílẹ̀ ẹni tó sàmà gbọ̀n sàmà gbọ̀n ní ṣéwù fẹ́ lo two million tó ah bàbá rẹ̀ gan o rí two hundred thousand fún ìmúnisìn wọ́n fàlẹ̀ àwọn oògùn táwọn ọlọ́dẹ tí wọ́n ti dàálẹ̀ táwọn ò lè lò mọ́ àwọn afá ti ṣékíní wọ́n ti kó lẹ́rẹ̀ àwọn ti wá mọ̀ pé àwọn fífù tí wọ́n dé yìí wọ́n fẹ́ tó àṣírí àwọn kẹtó tó àṣírí wa á tù tì í nà á bọ̀ ọgọ́ ìjẹ tẹ́lẹ̀ kò ní gbọ́dọ̀ yìí mọ́ mo ní gbogbo àyíbá kú lásàmà àlà ẹni wọn báyìí tá a ti ṣe ń lẹ̀ Yorùbá yìí jẹ́ máa ọwọ́ ti bàyín tí gbogbo wa yìí bàbá sí láyé má ọdíò ọdíò mẹ́lẹ̀ fídíò mẹ́lẹ̀ àbí tíra mẹ́lẹ̀ táwọn èèyàn kọ adé ẹjá kò nídìí rọ ẹjá bó sì di òdodo nípàdé ọ̀rọ̀ mi òun náà ni pé ọlọ́ni wà lọ́wọ́ anna alẹ́ kúrọ̀ ọlọ́run bá ní àwọn abúlé yẹn àmọ̀nù tá bá lè gbọ́ lọ́n gbọ́ ni ọ̀tàkọ́ tá sì bẹ̀rẹ̀ láfàtà àna àléhìn barakatin minas sama ọlọ́run bá ní àlùbáríkà ó kà máa sọ̀kalẹ̀ sílùú wọn àmọ̀nù tí wọ́n bá ṣe kí ni ẹ̀tọ́ ìtí ń fìyà jẹ wá lórílẹ̀-èdè èyí tó ga jù mẹ́ ìbọ̀rìṣà ni pẹ̀lú àwọn tí wọ́n darí wa ò nígbàgbọ́ náà lọ́hùn ẹni tó ṣe politics oníṣògùn kí náà wá ṣe kí lọ́ fẹ́ ṣe jàmá ṣe ọba ṣògùn nítorí pé wọ́n ti ṣògùn àjànú náà máa darí wọn ipe ẹ̀hán ọ̀dà ìyàbá ilẹ̀ máa fi jẹ wọn káwọn náà kalẹ̀ bàmá ṣépè ẹ̀fẹ̀ ní tí ọba ṣépè nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní tábàgbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wọn sọ àlùbáríkà kalẹ̀ lẹ́yìn náà tábàgbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ẹ̀mí rọ balẹ̀ gbogbo ntọ́ba ṣẹlẹ̀ sí nínú sẹ̀mí gbogbo ntọ́ba ṣẹlẹ̀ sí nínú sẹ̀mí yọ gbà pé kúlá yusiba kúlá yusibana illa ma kataballahu lana huwa maulana gbogbo ntọ́ba ṣẹlẹ̀ àní àfà àfà ẹ̀ ẹ̀ ẹ̀ má bàa ń dárò bọ́lọ̀ ọ̀sẹ̀ fẹ́ẹ́ bọ́lọ̀ fífẹ́ wọ́n ní àfá